ẹ wò ó agógó lẹ́nu o kọ́lọ́run má jẹ́ kẹ́nu wa kó bá wa òwúyẹ́ sì ní ọ̀rọ̀ aṣòro sọ ni o nítorí tó sọ òótọ́ ọ̀rọ̀ nípa ìjọba Tinubu wọ́n gbaṣẹ́ lọ́wọ́ ọ̀gá ẹ̀ṣọ́ ojú pópó ní ìpínlẹ̀ Kwara òótọ́ lòwe Yorùbá tó ní olóòótọ́ kan kì í lẹ́ni o owó èyí ló ṣe mọ́ ọ̀gá àgbà ẹ̀ṣọ́ ojú pópó ní ìpínlẹ̀ Kwara Federal Road Safety Commission FRSA Frederick Ogidan lára o pẹ̀lú bí wọ́n ṣe yọ ọ́ dànù bí ẹ̀ ń yọ jìgá níbi iṣẹ́ rẹ̀ nítorí òdodo ọ̀rọ̀ tó sọ lórí owó ìrànwọ́ epo tí ìjọba àpapọ̀ yọ eléyìí tó mú kí ìlú le koko mọ́ àwọn ọmọ nàìjíríà ikọ̀ aláròyé tó gbé ìròyìn yìí wọ́n gbọ́ pé ní ọjọ́ kejì tí frederick ogidan tó sọ̀rọ̀ náà níbi ètò kan tó wáyé ní fásitì al-hikma ní ìlú ìlọrin aláròyé gbọ́ pé lọ́jọ́ kejì tí frederick ogidan sọ̀rọ̀ náà níbi ètò kan tó wáyé ní fásitì al nílùú ìlọrin pé yíyọ owó ìrànwọ́ epo ti ṣe àkóbá ńláńlá fún orílẹ̀-èdè nàìjíríà pàápàá jùlọ bí ààrẹ ṣe yọ owó ìrànwọ́ orí epo yìí kò jẹ́ kí iṣẹ́ àwọn kó rọrùn láti ṣe mọ́ ó tẹ̀síwájú pé owó ìrànwọ́ epo yìí ó ní ohun ìpalára ló dé bá ètò èrò ajé orílẹ̀-èdè nàìjíríà nítorí pé àlékún dé bá owó tí àwọn ń ná tí kò sì jẹ́ kí wọ́n lè máa ṣiṣẹ́ wọn gẹ́gẹ́ bí àwọn ṣiṣẹ́ ó ní pàápàá jùlọ gbígbé mọ́tò lọ sókè sódò láti ṣe ìwọ́de àti ìyíde káàkiri láti lè ṣiṣẹ́ àwọn oníkòrọ̀rùn mọ́ ó wáá rọ ìjọba nàìjíríà kán tètè bá wọn wá nǹkan ṣe sí ọ̀rọ̀ yìí ṣùgbọ́n lẹ́yìn tí Ògìdán sọ̀rọ̀ yìí tán lẹ́yìn ọ̀sọ́ka ní ọjọ́ kejì ni wọ́n ti kọ̀wé ránṣẹ́ sí i láti olú iléeṣẹ́ àjọ náà tó wà nílùú Àbújá pé ọ̀rọ̀ tó sọ náà tako òfin àjọ ẹ̀ṣọ́ aláàbò ojú pópó tí wọ́n sì yọ ọ́ dànù bí ẹni jìgá tí wọ́n sì fi ẹlòmíràn rọ́pò rẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ kọ́lọ́hún máa sọ wá ní nàìjíríà ṣáyé ológun la wà ní àbẹ́lágbádá ilé hmm, ìtúgà o ọ̀pẹ̀yẹmí òyìnbọ̀lá ló ti ń jábọ̀ ìròyìn láti ìkànnì amóhùnmáwòrán Wisdom Yard